fẹ́ presently wọn tó thirty two bẹ́ẹ̀ ni set by set ní ṣọ́ra àwọn first set àwọn yẹn ti dàgbà àwọn ti wọ seventy gbogbo ohun tí mo fẹ́ jẹ lára wọn kò ti jẹ tán mi nídìí wọn mọ́ táwọn náà nídìí lára mi kò sí fún wọn mọ́ àwọn young young blood báyìí ló wà fún so táwọn eléyìí náà bá dẹ̀ tún lọ o má jẹ́ kó yẹ ẹ lẹ́nu another set tún bọ̀ o. bàbá yẹn ó ní nǹkan tó ń fa ọmọ ẹ̀ ṣe yeah because báwo ni àgbàlagbà kan ṣe máa ṣa àwọn èṣin wọn ní àwọn ọmọ kéékèèké tó máa fẹ́ wọn sílé kì í ṣe ọkàn kì í ṣe méjì obìnrin tó wà nílé wọn lé hundred. Ah, bàbá ń jọ lánìí. tí èèyàn bá dé láti abroad tó kówó dé tó kẹrù dé wọ́n á yìn lágbo wọ́n á yìn nílé wọ́n á yìn lọ́dẹ kò sẹ́ni tó kúkú mọ irú iṣẹ́ tó ṣe tó fi kó adúrú owó yẹn dé àmọ́ táṣì rẹ̀ bá wá tú aráyé ló máa ní ha àṣẹwò ló lọ ṣe ń Dubai cocaine ló gbé lọ sí Amẹ́ríkà gbogbo wa ló léwu ẹni tílẹ̀ bá mọ́ bá ìbára o. I think we may have to go back to Chief with the proposal. proposal wo. ṣẹ́rẹ́ àwa tẹ́ ń wo yìí ṣiṣẹ́ ṣiṣẹ́ ni wá sá akíkanjú ni wá a kì í ṣe ọ̀lẹ rárá sá. yorùbá ní ẹnìkan kì í jáwádìí kí ló dé tó ń lo àwa fúnra rẹ kò yé mi. èmi àtọkọ mi ni sá. ó ṣẹlẹ̀? Bọ́ọ̀lù ẹ́ òde ìjánú mi òde dídé. Ẹ wo ẹni tẹ bá fàkókò ṣòfò nǹkan tẹ ẹ fẹ́ ṣe tẹ ẹ mọ̀ tẹ ẹ ṣe ẹ ṣe. Ṣé mo jọ dókítà lójú ẹ? Àbí wọ́n sọ fún yín pé mi ni mo fi àìsàn tó ń ṣe kàn? Àbí kí ni tèmi nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn? Ṣé mo mọ̀ yálà ìjà yín rí ni? Gbogbo ìrìnàjò tó ló fẹ́ rìn, mi rò pé a rí ìtò mi ṣe ayé ẹ̀gbọ́n ọkọ ṣáà pẹ̀lú ọṣà. ẹ fún ẹ ń jí ẹ ní kankan tẹ́ ń ṣe torí gbogbo ètò yẹ kó fi bímọ o ti lọ ṣẹ́yìn fún àwọn bàbá àṣàlẹ̀. bọ́ọ̀nù ọlá bọ́ọ̀nù. ṣé bọ́ọ̀nù ọlá ló kọ wọn ni ẹ dé bí ọlá tán ẹ fẹ́ sọ̀dà wọn. àbí ẹ kó bẹ́ẹ̀ ṣe ń wúwo ẹ tẹ̀lé lọ́wọ́ yìí. aṣọ ìkọlù rẹ àwọn àwọn àgbà tó sọ wípé ẹni tó kú àtẹni tó sọnù ọjọ́ kan náà máa pàdé ara wọn kò fọwọ́ rọ ọlá ṣé o gbádùn ṣá. tó bá jẹ́ ọmọ ọlọ́run tó bá jẹ́ mọ̀lẹ́bí ẹ̀ ṣé o tó máa ṣe fún mi. kí ló dé tí gbọ́rọ̀ mi fẹ́ dẹ lẹ́rù tájírí fẹ́ fẹ́ dọkọ ẹni. lókè bẹ́ẹ̀ ẹ bá ló wà ń bẹ̀. bọ́dúnlá. ọmọ wọn tí wọ́n bí bẹ́ẹ̀ iṣẹ́ abẹ ni wọ́n fi bí. ọmọ òbí kí lẹ sọ dókítà. kí ló dé tó ń bi mi ní ìbéèrè kan náà láì mọye gbà. lọ́mọ tó ṣe wá lóhùn ni. má sọ bẹ́ẹ̀ mọ́ má ṣèṣì sọ ọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn má sọ síta mọ́. ta ló ń gún ìṣòro tó bọ̀ ṣe ara pàbàtà pàjẹwọjẹwọ etí ẹ ọmọ tó ń múnú ẹ̀mí dùnú wọn ń palẹ́ kò yẹ. ọ̀rọ̀ yìí ó lágbára ju gbogbo nǹkan tá à ń rò lọ. láńjẹ́ orí tèmi ò ní padà wá dìrù. nínú àwọn amínú àbí jẹ́ kòkòkò ní ìlú wa. kí fi àgbàlagbà ara mi kí n máa fi bẹ ọmọ náà lá nítorí pékeré obìnrin máa lọ ta obìnrin lóòótọ́ o. ọ̀rọ̀ mi ti tàbí tó rógbó ẹ̀wọ̀n ìgbà wo ni mi ní ṣègùn àyà ẹ̀ṣẹ́ mi ló bá fa wèrè. àkọ́pọ̀ ayé ẹ̀dá ni ó dà pé ní òdùbò ń gbélé ayé ó yá wèrè ni. ó tó yí wá pa mi wá pa mi. wá ṣé mi ọ̀tí ẹ̀wà ni ẹgbẹ́ mi. wà á tó bá ti aláwọ̀ wèrè kó wà ní wa ló ṣe ó yá wèrè ni ó ṣe é. wá ṣe wọ́n ní ìgbẹ́ Òkú. Òkú. Ẹ bàbá wa jókòó àtúkútúkú ẹ lọ́nà ọ̀run àtúpadà pa ọ́ náà ni wọ́n wàá sọ fún wọn pé lákọ báyìí làwà bí gbí lákọ làwà bí ìgbọ́n lákọ làwà bí òye òkúta ẹ̀yìn kíjìpá wọlé lọ kó gbogbo àwọn ẹ̀rín gbọ́ngàn ta àná ń ká sí ọmọ tí èé gbọ́rọ̀. èmi ní ṣíọ́ fi gbogbo ara dẹ́rù balẹ̀. ìwọ àbálà àrùn kọ́ bẹ́ẹ̀ lé mi lọ́wọ́ ìwọ pẹ̀lú àwọn ta ni ikú ìbá pa wà túkútúkú lọ ẹ lọ́lọ́run. ó mọ̀ kọ́ ó mọ̀ lọ́wọ́ lọ́wọ́ mi bẹ́ẹ̀ bá fún mi bẹ́ẹ̀ bá lé mi lọ́wọ́ òun pẹ̀lú àwọn ta ni. tàbí ọbẹ̀. alábàlàfẹ́ èmi ló máa fàṣẹ sọ̀rọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ó yẹ ẹ̀fẹ̀ mi yín bára yín ṣe tí n bá fojú wa náà ẹ bọ̀ra ẹ bọ̀ra bọ̀ra ṣọ. mo rẹ ní n bá fojú wa náà ẹ kú ẹ bọ̀ra ẹ bọ̀ra ṣọ. kò lè ṣeé ṣe kámúrú ẹkún ká fìrajà rẹ. ló fún mi ọwọ́ ẹ ọlọ́bẹ̀ ni ẹ o tí mo kàn mú tún gbà náà bẹ́ẹ̀ tí mo ń ṣe dáadáa bẹ́ẹ̀ ká ọlọ́run tẹ́kọ̀ọ́ máa fún wa lówó ògbérin tí bá gbó wa ni kì í fún ẹ bẹ. àlàyé olófo ni ẹ o kò lọ dọ spirit wa ah. bẹ ẹnìṣẹ kí ló ṣe ẹ. ṣó ti yá wèrè rí ṣé nǹkan tó kàn nìyẹn ni dámínà wọn mú lóore wa wọn kọrin káàkiri ó ti yá wèrè ní ilé mad. àlàyé orin aró ni tẹ́kítà bá ń kọ́ ọkọ̀ tá tún gbà ń bí spirit àlàyé gan máa jíjà àbí tó wà pé àwọn ọmọ mi ló ń ṣe dáadáa báyìí ọlọ́run. o ṣe jẹ́ gangan ló sọ ẹ̀ àlàyé. tó láì tẹ̀ láì àìná Jesus bákẹ́dà ń kẹ́lí. why is why is it that Yorùbá wa I no love myself. If it to like if na say die. Me I no go eat, I no go drink. Mahaukaci. èmi àlàní náà ni ala ní ìwọ ni kí ló ṣe báyìí wọ́n ìtòrí báyìí. Mùtáírò nǹkan ṣe mí gan o nǹkan ṣe mí lẹ́yìn ìgbà tí bàbá mi kú tán gẹ́lẹ́ tí a sin bàbá mi tán bí àìsàn yìí ṣe jáde sí mi lára nìyẹn àìsàn yìí pọ̀ débi wípé mi ò lè jẹun mi ò lè mu mi ò lè rìn ojú kan ni máa ń sùn sí wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ní tọ́jú mi nígbà tára mi máa yá tán àwọn nǹkan tí mo rí tó jáde sí mi láàrin eléyìí o ṣé kí n má tàn yín ó pọ̀ jù báyìí lọ o ó ṣẹ̀ṣẹ̀ ń dínkù díẹ̀ ni àti mo wá wò pé ìlú ti sú mi ṣe ni kí n máa padà bọ̀ sí ghetto báyìí tó wá láyé títà ni. gbẹ́nu sọ̀n jàre tí nǹkan bá ti rí báyìí ọ̀fà ni kò ṣe títà. mo support motion ẹ ọ̀fà ló máa jẹ́ lóòótọ́ kò lè jẹ́ títà ọlọ́run. ẹ wo ẹ wo ẹ wo ẹ jẹ́ ká gbé tì ara mi ti yá gbogbo nǹkan tẹ́ ń rí tó wọ́n máa fi tóbi jọ́ méjì mẹ́ta ara mi á padà síbi tó wà tẹ́lẹ̀ ẹ báwo ni báwo ni ghetto sóun lọ dáadáa. ẹ ghetto dùn ìbọn ṣe wà gbọ́rọ̀ rẹ́rìn-ín o ọlọ́run sẹ́ẹ̀ wọ́n ti má láàárọ̀ wọ́n ti lọ já sílé ńlá wọ́n ti máláwo lọ sílé ńlá wọ́n jà níbo náà já sí. ọlọ́run prison ọjà sí ọgbà ẹ̀wọ̀n wọ́n ti mú àlàó kí ni tó ṣe. ọmọ ó lọ fà gan-an tó lọ fà ni o. kò yẹ kó jálá o kò yẹ kó jálá yé yẹn èèyàn tó dà ní èèyàn tó ń jẹ tó ń fọmọlà kejì jẹ ní. kẹ́ máa wo ìgbà tí mo tún lọ sílùú lórí ọ̀rọ̀ bàbá mi Àlàó fún mi ní owó gidi ah! Ah! bóyá mo lè fẹ́ nílò owó lọ́hùn. Ọlọ́run ah! kò yẹ kán máa la o ó kì í kí la máa ṣe báyìí àti pé níbo ni prison yẹn. kí la fẹ́ ṣe sí. ó tún wò wẹ́ndù. ṣo fẹ́ ṣẹ̀wọ̀n ni o fẹ́ sọ fún mi tó wà ní. Àlàní ìwọ ń kọ prison ìwọ ń kọ ìwọ fẹ́ lọ prison o fẹ́ lọ rí Àlàó tọwọ́ láì kí ìwọ kí ó máa lọ ọ̀gbẹ́ni já lọ jàre eh, prison ó ah. fẹ́ lọ ṣẹ̀wọ̀n já lọ jàre èwo ni ọkọ̀ òun ṣe sọ̀rọ̀. wà lórí ṣé wọ́n jẹ́ girlfriend mi ni o máa wò mí ní mo ti ń tọ̀ ni. tọ̀tọ̀ tó máa tọ̀ kó padà síbi táwọn èkó ẹ̀ ti ń ṣiṣẹ́ ìwọ́n tó pẹ́ wọ̀n ló máa fún sí tó tì mọ́ yìí. èmi àlàó ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. bọ́ọ̀lù débi alani rèé kí ló ṣe torí báyìí tó dúdú tó kí ló ṣe lójú. alaye kò sáyé fẹjọ lásìkò táwa yìí. afẹ́fẹ́ lẹ́lẹ́ ní sèké oko láro láro ẹ̀fúnfùlẹ̀lẹ̀ ní mi ewé àgbọn jàjà afẹ́fẹ́ tó ń gbọ́ ọmọ rìnrìn àjò iléyà. ọ́fíìsà Peter. sá. Àlàó tó ní ẹmú lọ́tọ̀ nǹkan. Àlàó lọ́tọ̀. ẹ. mi ìmọ̀ ọ̀là wa tọ̀ ọ́ ó wà níbi táwọn yòókù ẹ̀ ti ṣe ọ̀gá. Ah, kò sálà ń bẹ̀ kò sí láàrin wọn rárá. sá ó wà ń bẹ̀ sá. Ah, ibẹ̀ mo ti ń bọ̀ kò sí bẹ́ẹ̀ rárá. Ah, ọ̀gá sẹ̀ àní mo fi àlàwọ̀ síbi táwọn yòókù ẹ̀ ti ṣe. ọ̀rọ̀ ẹ ti yé mi so wọ́n ti lòyìn láti jẹ́ kẹ́ release àlàwọ̀ àbí. Ah, tẹ bá dọ́fíìsì tẹ bá dọ́fíìsì ẹ máa lọ sàrà ah, yàrá yín ẹnì so. wọ́n tẹ̀lé mi débi ọ̀gá kò rí bẹ́ẹ̀. ẹnì so jọ. ọ̀gá. Ah. alani alani alani ó ṣe ó ṣe gan mo dúpẹ́ ó ṣe sórí oore tó ṣe fún mi yìí mi ò ní gbàgbé ẹ̀ láíláí títí tí màá fi kú ṣó ń gbọ́ mi bí ṣe wà èmi mọ̀ pé mo ti di wanted o tv rédíò gbogbo ẹ̀ ló ń pariwo àmì ń wa sójà ń wa àwọn wà láwo àwọn gọ́ọ̀mẹ̀ntì ní pé kò kàn mí mọ́ mi ò bẹ̀rù mọ́ ṣó ń gbọ́ mi pẹ̀lú nǹkan kékeré tí mo ti rí tó ṣe tó perform pẹ̀lú wọ yìí lẹ́yìn mi mi ò bẹ̀rù anybody mọ́ tọkọ mi bá rí báyìí tẹ́lẹ̀ ó ti rí báyìí sìn ń gbọ́ mi kò fẹ́ bí ẹni kankan aṣọ onírú agbára yìí alani onírú agbára báyìí ló wá ń ṣe bíi dìdìrìn wọ́n á ṣe bíi dìdìrìn nínú ghetto ṣé dìdìrìn ni ẹ ni ẹ́. Eh? ní kí n ṣe dìdìrín. òṣù àìpò ń ṣe dìdìrín. àtọ. Alani ṣe bí ṣe wà yìí kò sí ẹ̀dá kankan tó lè mọ̀ mí bí ṣe mọ́ra mi bí wọn rẹ bẹ ṣe wà yẹn kò sí ẹ̀dá kankan tó lè mọ̀ ẹ bó ṣe mọ́ra ẹ kí ni mò ń sọ èmi mọ̀ pé ó lágbára kékeré ni mo rí tí mò ń pariwo yìí o tí ì jáde tán Alani pẹ̀lú èyí tí mo rí yẹn mo mọ̀ pé agbára pọ̀ gan o dẹ̀ tí ì jáde tán mo fẹ́ kó jáde tán fún mi kémi náà jáde tán fún ẹ ó ti yẹ bẹ́ẹ̀ ló ṣe rí kí lorúkọ mi. Alao. Alao kọ Madiba ni gbọ́ mi èmi ò ń ṣàlàó orúkọ mi ò ń ṣe àlàó Felix lorúkọ mi Felix kalaba ni mo ti wá èmi ni mo fúnra mi ní àlàó nígbà tí mo wọ̀ gbòòrò tí mo wọ̀ street tí mo etí street ṣe rí mo fòwe pé mo gbọ́dọ̀ make àwọn changes kan láti survive mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ni ipe àlàó tí mo mú yẹn ó gbèmí ó yẹ mí ó dẹ̀ fòmí ní díẹ̀ tí mo ní sìn mi ò regret ẹ pé mo fura mi lálà o bó wá ṣe rí báyìí sórí gbogbo ní ayé ta wà yìí àlàó méjì ló wà àlàó tó ní màláìka àti àlàó tí ò ní màláìka sórí àlàó tí ò ní màláìka yẹn òun ló jókòó síwájú ẹ yìí àlàó tó wá ní màláìka ó mọ̀ra ẹ̀ ṣó ń yí ẹ̀ ó dùn mí gan ó dùn mí gan pé mo ṣẹ̀ṣẹ̀ ń mì tiẹ̀ ni owó kékeré tí mo ní owó kékeré ni mo ní ṣé o mọ̀ pé tó bá ti wà láàrin àwọn tó lówó tó bá ti rúfe bẹ́ẹ̀ bí a ṣe ń rúfe nínú ghetto ọmọ apariwo babaláyé babaláyé wo ni babaláyé bó o náwó owó kékeré ni mo ní mo ní kankan O olè kékèké ni mò ń jà jẹ́ jáde tán fún ẹ o olè kékèké ni mò ń jà olè kékèké ni mò ń jà tèfi lọ sí prison hmm. ó ti yẹ mo wá fẹ́ di olè ńlá báyìí sórí tó ṣe wà yẹn máa sún ẹ di multi-billionaire wọn náà dẹ̀ sọ èmi náà di multi-billionaire àjọ máa lówó gan tábà ti wà báyìí di five and six ni o ti understand alùpùpù bàjẹ́ bàjẹ́ ìjọ ìmọ̀ fi sọ pé kò jáde tán fèmí alani a máa dolè ńlá mo ní a máa di olè ńlá olè ṣíṣe olè ò dá ni. Ah, ẹ̀gbọ́n àlàó iṣẹ́ olè ò dáa orúkọ búburú ló ń fún yàn. kò dáa bí. kò dáa. ó máa ń fún yàn lórúkọ burúkú. orúkọ tí ò dáa wọn a máa pariwo àwọn èèyàn ní nífẹ̀ẹ́ yẹn mọ́. ó dàpọ̀ lórí burúkú díẹ̀ wèrè lélẹ́yìí ni sẹ́ni tó ní bọ́sọ̀ pé olóògùn máa tọ́ ọ́ pẹ̀lú bá máa fọ́ ojú ẹ̀ méjèèjì lẹ́sẹ̀kẹsẹ̀ mpt lọ́pọ̀ òní òní lójú ṣògùn mọ́ èwo ni gbogbo wẹ̀ ni. má bínú má bínú sùn má bínú tí bá ti ń bínú bẹ́ẹ̀ má ní ó ti yẹ máa ní tẹ́ḿpà tó máa bì wò ó má jẹ́ kó tán iṣẹ́ olè ló dájú ní ayé yìí ah iṣẹ́ olè ó dùn bàjẹ́ bàjẹ́ òun ló dájú ní ayé yìí ó dájú kéèyàn má níṣẹ́ lọ ṣé tí ṣe wà yín sìn ṣé o mọ̀ pé o ò níṣẹ́ tí adìẹ bá sọnù ládùúgbò gbogbo nǹkan tó bá ìwọ lọ́mọ máa náwó sí bọ̀dá yẹn ló jáde yẹn bọ̀dá yẹn nítorí oníkálukú ti jáde ṣé wọ́n fi pé gbogbo ẹni tó ń jáde kúrò nílé láàárọ̀ kùtùkùtù lóníṣẹ́ ni àwọn ọ̀kọ̀ọ̀kọ̀ bàbá àwọn bò wọ́n pé nǹkan tó ń tó sọ̀rọ̀ ládùúgbò wọn ọ̀hún lọ́n jí lọ́kàn fi rìn jáde ó máa yára ẹ̀ ń bẹ́ẹ̀ ni wo ó lè tẹ́mi sọ ìkún ṣe olè kékeré tẹ́mi já tẹ́lẹ̀ o tó tó bá ti jáde pẹ̀lú gbogbo ogun yẹn táwa náà ti gbà ó ti yẹ máa tó tíì ìwọ bá stress ara ò ní stress ara rárá fílẹ̀ fẹ́mi máa wọ àwọn èèyàn kan tó máa fi kúnra kó tẹ́mi àtẹnìkan ká má pọ̀ tó pé tá a bá jáde báwọn ọmọ pé tí mo jáde ó ti yẹ kó ń ṣe olè kékèké tá a bá rí búlẹ̀ ọ̀fàn bullion van owó ẹnìkan owó tó wà nù ẹnìkan la máa gbé àti bullion van àti driver àti owó àtọ̀wọ̀n security wà nù ẹ̀ àgbẹ̀ ògbó wọn àjíwọ̀n gbé. yes tàbá dé báǹkì báyìí tàbá dé báǹkì kò ní bẹ́ẹ̀ owó tó wà nù báǹkì kan la máa gbé àti hmm. báǹkì o àti ọ̀wọ́ tó wà nù ẹ̀ àti gbogbo onú báǹkì gbogbo ẹ̀ la jí gbé tẹ́gbẹ́ tó ọ̀kọ́ sọ́ba àbádébẹ́ láàárọ̀ ilẹ̀ lásán ló máa bá ń bẹ̀ wọn ìjọba gan máa pò wá fún mítìn wọn á bẹ̀ wá ní ẹjọ́ nǹkan tí mo fẹ́ gangan nìyẹn wọ́n á lá ní àwọn àtòtí wọn á bẹ̀rù iṣẹ́ ò lè dùn aláàní ó ti dolówó dúró náà má rí mo fẹ́ fi hàn kàn kọ́kọ́ dúró dúró dúró ń bọ̀. olè olè. wá aláyé àbátẹ wa bíbà ìwọ náà kó pàbẹ dúró kó tó jáde pẹ gbé kínní pààyàn yín lọ́sàn-án ní pẹ̀lẹ́pẹ̀yẹ kò ní tẹ̀sílẹ̀ láyà yìí ah, ẹ máa kọ́ ẹ̀mí kú pẹ̀lú ẹ̀yìn ìjà.

agbára pọ̀ kí ló ṣẹlẹ̀. Alao níbo ló gbà òfò fẹ́ǹsì òfò fẹ́ǹsì jáde ni èmi rò pọ́n ti sí ẹ mọ́lẹ̀ náà bó ló gbà báwo ló ṣe ṣe. wọ́n wá mi àbí. wọ́n wẹ gidi gan gbòòrò. Only one want me, only one want me. I'm in my house and I'm chilling. Mo bùgá wọn. Wo èmi náà ń wá wọn ń wá wọn. mo ń wá wọn bàjẹ́ bàjẹ́. bí o ṣeré wa láyé o <laughs> gbogbo orúkọ ẹ wà ń gbòòrò wọn wẹ káàkiri ni o. mo ń wá wọn ta ló wù. ọmọ oró leléyìí ọmọ mi ni tí mo kọ́ iṣẹ́ tó gallant tábẹ́ bí o bá sí ilé lákọ ló wà ó wà lè. Hmm. ẹ wo èmi leléyìí blood mi kò yẹ àlàó tí ò ní màláìka. ee ó ní sílé ọba ẹ lò ọmọ ibo ni àbí. ọmọ ibo gidi ń ké mú lórúkọ ẹ. ọmọ ibo ó pọ̀ abẹ́bí wọn ló máa ṣẹlẹ̀ a ní ọ̀rọ̀ tó wà very important yà wọlé ká sọ̀rọ̀ àtòun náà. èmi náà mọ̀ pé mi ní déédéé rí ẹ̀ tọ́rọ̀ tó hmm. ó dà já wọlé kò ní dá fún yín wọ́n ṣì ń dúró wọ́n ṣì ń dúró wọ́n ní padà wá wọ́n ní padà wá ẹ fi wọ́n lẹ̀ àwọn eléyìí kẹ́ àwọn eléyìí báwo. ẹ mo kí gbogbo ilé fún àǹfààní àtàrà lórí ìjókòó tá a mọ̀ra ma to introduce gbogbo again pàdé mi nìyẹn Àjàní lórúkọ ẹ ajali onigbana, over there nkem nìyẹn nkem ọmọ ọ̀yá ibo, over there ìwọ ọ̀dà bẹ̀bí abẹ̀bí adé abẹ̀bí roboto lójókòó yẹn. ẹ ti bẹ̀ mí ọ̀rẹ́dì èmi làlàó àlàó tí ò ní màláìka ẹlẹ́gbẹ́ mi ìdíwọ́dà àlàní àlàyànmọ̀yà Òṣogbo mo kí gbogbo yín káàbọ̀ ká tó proceed pẹ̀lú meeting I want to ask once again mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo wa nǹkan tí mo bá yín discuss individually ṣé ẹ̀mí gbogbo wa gbé Ajani ó yẹ kó mọ̀ pé tẹ́mi mi ò bá gbé mi ò ní sí ìjókòó yìí kò ṣeré mosque survival ló ṣe kókó. Nkem. èmi ti gbórí wọlé nìyẹn o i don fall in ẹ̀mí mi gbé àyà mi dẹ̀ gbà. hundred hundred wọ́n dábẹ̀ bí. lákọ ni mo wà. hundred hundred aláàlì o ní láti bèmí o ti mọ nǹkan tó máa jẹ́ take over. now nǹkan tí mo fẹ́ kí wúwo á mọ̀ rí pé nǹkan tí a fẹ́ ṣe ojú lásán ò gbà gan a ní láti rìnrìn àjò agbára lélẹ́yìí tó dẹ̀ jẹ́ pé ó máa fi wá lọ́kàn balẹ̀ pé níbikíbi tá a bá dé àjàgbá yìí ní tara àjàgbá yìí ní Ṣàngó fínni adìyẹ roko ńlá ti mú yín lọ ìrìn àjò tó máa sọ àdọkùnrin eléyìí tó kù nìyẹn ká tó bẹ̀rẹ̀ iṣẹ́kíṣẹ́ láti ṣe. tó bá ti ó ti yá ṣùgbọ́n ìṣèlú ká pààyàn ní ká gbowó. yìí fẹ́ fọ̀n. orí lóní ṣe abokun mọ̀ rọ́jọ́ rọ́jọ́. àjàǹkóló kòló ni ò fẹ́ tọwọ́ rẹ̀ mú wá àwọn àmọ́ fẹ́ tọwọ́ ẹni ẹlẹ́ni jẹ. adífáfọ́ ní àlàkà ìṣú tí ó lálàlà tí ó fẹ̀tù méjì bọ́rí nítorí ajé ìka sára sára awo ọba dífáfọ́ba ọ̀kan gbọ̀ngbọ̀ngbọ̀n awo ọ̀sọ̀rún ọ̀kùnrin dàgbà dífáfọ́sọ̀rún ọ̀kùnrin dàgbà tó lóye lọ́rùn kápá àbí kájẹni adífáfọ́lugbó tí ó powó pọ̀kù tí ó lọ rèé rà èní mojúbà kíbà mi kó mọ̀ ṣe ọ̀la mojúbà kíbà mi kó mọ̀ ṣe ọ̀túnla mojúbà kíbà mi kó mọ̀ ṣe ìrèlú mojúbà kíbà mi kó mọ̀ ṣe. èní amójúbà kíbà mi kó mọ̀ ṣẹ́. ọlá amójúbà kíbà mi kó mọ̀ ṣẹ́ ọ̀tún lamọ́júbà kíbà mi kó mọ̀ ṣe ah. ìbàlọ́wọ́ alágẹmọ sálẹ̀ sálẹ̀ ìbàlọ́wọ́ alágẹmọ sálẹ̀ sálẹ̀ ìbàlọ́wọ́ akílàjà èyí tí ń bẹ lásàá bàbá ah. akílàjà ó ní akílàjà alápá kan akílàjà ó ní akílàjà ẹlẹ́sẹ̀ kan akílàjà ó ní akílàjà olójú kan. Ah akínlájà ní èmi mo fi sẹ́yìn ẹ fi ń bú mi mèrè ń tẹ́lú mèrè ń tẹ́lú èmi mo fi sẹ́yìn ẹ fi ń bú mi mọ̀sẹ̀ òòjì kan èmi mo fi sẹ́yìn ẹ fi ń bú mi òkìrì gbágbágbá akíkà ẹ̀dùn ọkọ̀ ajé ti márogì náà lé. wọ́n láwọn ọ̀jẹ́ bú ọ mèrè ń tẹ́lú mèrè ń tẹ́lú àwọn ọ̀jẹ́ bú ọ mẹ̀sẹ̀ òjì kan àwọn ọ̀jẹ́ bú ọ òkìrì gbágbágbá akíkà ẹ̀dùn ọkọ̀ ajé ti márogì náà lé. àpèjúwe ọ̀rọ̀ òun làwọn ń fi ọ́ ṣe àkínlàjà pàpọ̀ òkìyàn ó lóun ò ní bá wọn wálé ayé mọ́. wọ́n ní bàbá dákun dọ̀wọ́ inú ní bí ọ ó ní kàkà kó wọ́n rọ̀ òun á rọ̀ sí pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ odò òun á lọ rè bọ́lọ́fin ṣèbọ́ sùúrù sùúrù lọ́dún àtàrí akákò mi gbára àtàrí akákò mi àtàrí akákò mi bùrì sílẹ̀ níbẹ̀. ẹ má jẹ́ kó rí ọmọ awó wọlé kálẹ́rẹ̀ dandan ọwọ́ mi dewé àkúdì ní orí ọta tìgbìn bá gbogbogbò ìgbín arákò àgbóràkò ní tìgbìn ogbó agbóràkò lógbó ahun ikú rẹ̀ yín kété ẹ̀dọ́ máa jẹ́ pé ayé àrùn ti bì í dànù ẹ̀dọ́ máa sàkí ọ̀hún ikú tí ò bá wá pa ẹnìkan kan nù yín ó ti dẹyẹ lé báyìí ó ti fò lọ o. ẹyẹ bíi ti fòròkè ikú kì í palẹ̀ ilẹ̀ ni ó tẹ̀ ògbólógbòó àjẹ́ kò gbọ́dọ̀ mú arọ́ o ó dàbò ẹ jẹ́ kọ́mọ lọ́wọ́n lọ àbò àbò àbò àbò àbò ẹjọ́ ọmọ lọ́nà ó lọ àbò àbò àbò. mistaken kan fine. I swear. Ṣáàmà ló para Guys, ìbọn yẹn kẹ wà talat, customer cutting ti Sharp ah, sharp correct sharp. Oye yín sharp. John. Ní ìgbà tí wàá kọ̀ọ̀kan púpọ̀, kò sí pé tí mo ah, Yes ma'am. Um, address kan la wá wá sí àdúgbò yìí ten Owódù ni. A dẹ̀ ti wò round address to jọ bẹ́ẹ̀ níbi owó dùn ni. bẹ́ẹ̀ni. exactly. ládùúgbò yìí. bẹ́ẹ̀ni. Ah, mi ì rò bíbi tó ń jẹ́wọ́ dùn ní wà ń bíbá yìí èmi fẹ́ lọ gun báìkì mo lọ sọ́jà ni. ẹ ẹ jọ ẹ má bínú ẹ jọ. tout toi, Tito? Yes, sir. Of course, sir. Voilà. Elle moi. Okay. rien. Yo, yo, yo, Yannick, comment que ṣé máa kúnlẹ̀ ni àbí a máa dájú lẹ̀ àjẹkó kúnlẹ̀ bá ó yá àròjọ mú ń solókùn. Mobili! Ṣàlàyé! Ẹ ṣe mí jẹ́jẹ́ ẹ jọ̀ọ́. Ẹ ṣe mí o. Ẹ ṣe mí jẹ́jẹ́ ẹ mo fọlọ́run bàbá yẹn ṣe mí jẹ́jẹ́ jẹ́jẹ́ o. calm down. ẹ jẹ́ má pa mí ẹ jọ̀ọ́ ẹ má pa wá ẹ jọ̀ọ́ ah. ẹ má pa wá ọmọ wa ẹ à ọmọ mi mo lọ ra ẹ yọ sórí mi ẹ jọ̀ọ́ ṣàánú mi ah, ẹ ọmọ mi mo fẹ́ lọ ra báàgì mi ah, ẹ jọ̀ọ́ mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi nítorí burúkú ọmọ rẹ kú wáyé. ṣé n torí à ń pè fi ní confidence láti wọ fìlà níwájú àwa yìí. ẹ fìlà wà lórí mi ò mọ ẹ má bínú mi ò mọ. kò ní da fún télò ẹ ó yá jẹ fìlà yẹn. Ja. yà á kúrò lẹ́nu ẹ aláboyún ta rí pẹ̀lú ẹ̀ kí ló ń ṣe pẹ̀lú ẹ̀ kí ló ń ṣe pẹ̀lú ìyàwó ẹ̀ tó wà ní oyún níbi tá a ti rí ẹ. kì í ṣe ìyàwó mi ìyàwó mi kọ́ ìyàwó mi wà nílé. kò ń ṣe ìyàwó ẹ olórí burúkú lọmọkùnrin yìí o ìwọ gbéyàwó tiẹ̀ sílé omúyàwó oníyàwó ẹ fi ṣe nǹkan ayé òde ni dà ọmọ ọlọ́mọ la dé tòrútòrú ó wá fìyàwó tiẹ̀ sílẹ̀ ńlẹ̀ ó wá bóyàwó oníyàwó bẹ́ẹ̀ ṣe nǹkan kò ní jẹ. ayé ẹ máa bàjẹ́ ni. pé tẹ́ran ẹ̀kẹ́ ẹranko ò bá bàjẹ́ ọmọdé ò ní í ṣe yọ̀mùyọ̀mù ni mo fi ṣe. kò dọ́gbọ́n síyàwó oníyàwó. wá àlàyé ó ti jẹ̀bi ikú ó ti wá ṣoṣo dẹ̀ máa rí ṣoṣo tó bá kú àní lẹ́yìn ẹ̀ṣọ́ tó gbọ́. come on kí ló máa ṣe yín náà ẹ ti fi emotion sí o. Ah, share àṣẹrẹ mosco oh. ẹ mọ̀ kan tó gbúra lórí street ẹ wọlé ẹjọ́ wèrè náà ọ̀gá you go pay. I will pay. you go pay. I will pay. àbí wọn collect. I ah, no no má jẹ́ collect jọ. ṣé ẹ máa san shoe now. mo rí gáà yìí mo rí ẹni tó jókòó yìí gẹ́gẹ́ bí ẹni tí kò lè bá wa ságídí síbi torí owó ló ṣe ń ṣe nǹkan tó ń ṣe yẹn àbí. àwa tá a dúró síbi ìtorí kí ló rò pa ṣe dúró síbi ó mọ ok ó máa fún wa lówó ni. a máa fún yín. o sọ. a máa fún yín sẹ. iye tá a bá dẹ̀ péré ló máa fún wa. a máa fún yín. ó dá ẹ lójú. a máa fún yín. one billion naira. ha. ẹ eh, wúdu wa ta ló ṣe yá. ẹ jọ ẹ má bínú. wait wait wait ta ló ṣe yá. na eh, you do wa. Ah. ìwọ ló ṣe yá. rárá rárá èmi kọ́. o máa bá ẹ lọ ni. ẹ jọ ẹ jọ. kò ní dá fún ẹ. olórí burúkú ni ẹ ní. ó máa sanwó máa fún yín fifty million naira cash. it be like say you dey mad actually below twenty you wan collect. wait wait wait wait wait. ta ló fẹ́ fún fifty million jà wẹ̀rẹ̀ ṣá. owó ice cream àbọ̀wò kìíní you know better for ayé ẹ̀ máa bàjẹ́ ni. àwọn àwọn ní hundred million. ẹ calm down na ẹ calm down. máa ṣe hundred million. hundred million. máa sàn. ó tẹ̀ lójú. cash. cash. cash hundred million. ó dẹ̀ ti wá lẹ̀. oh hundred million báwo náà wọn na three hundred which one be hundred million wọ́n àgbẹ̀ wá ṣeré street as you come calm down now ẹ calm down. ee look me ọ̀gá look me. yọ̀ọ́ bá ń gbọ́ So ṣó máa to tó bá kúrò ma máa jalè wọ́n bá dolè má kúrò o hundred million naira. hundred million naira cash. cash. cash. ṣọ́ra tó ń wo yà ń gba check àdé ń ṣe pos àmọ̀nà bank hundred million cash ó dẹ̀ wà ní ẹ ilé ẹ as in raw cash. ta ló máa gbé wá fáwa. ẹ ẹ bí èmi á gbé wá. who is pa o de believe pé tó bá dé bí bọ́bọ́ yẹn safe. a ó sèfo. o sọ. a ó sèfo. tí kò bá jẹ. o sèfo sèfo. máa gbọ́ o. a gbọ́ pa mí ẹ̀jọ̀ pa mí Hello, madam. Madam. Yes, um, ah, uh, ah, uh, Bode báwo ni ṣàlàáfíà ṣe dáadáa kí ló ṣe. wàhálà wà o. wàhálà wàhálà bíi báwo. ọ̀gá ló pè mí wọ́n ní kí n lọ bá account officer wọn kó arrange hundred million naira kí n gbá bá wọn ní ibì kan wọ́n dẹ̀ send address sí mi ṣùgbọ́n nígbà tí mo wo address yẹn ní google mo realize pé bẹ́ẹ̀ yẹn ò kì í ṣe àárín ìlú rárá ó jọ àkìjù ilé ló dẹ́rù bà mí mọ́ pé ah kí ló ń ṣẹlẹ̀ pé ṣé kò ń ṣe àwọn ará bíi lélẹ̀. àwọn ará o. àwọn oníṣẹ́ ibi yìí ni mò ń sọ ń pa ẹ. oníṣẹ́ ibi. <sighs> kò yé mi o. Hmm, kí ni ó fẹ́ pa ọkọ mi pọ̀ pẹ̀lú oníṣẹ́ ibi? ìhun ọkọ mi wà lọ́dọ̀ mi lánàá ó kúrò ń bí olóhùn lọ́lé though àtìgbà yẹn mo ti ń try nọ́mbà ẹ̀ tí nọ́mbà ẹ̀ wò lọ. ìfà bọ́n ẹ send message sí mi náà tán lánàá báyìí mo try kí n pè padà nọ́mbà yẹn ò lọ. mo ṣe yé mi bọ̀ báyìí ni. bòmí wá suggest nǹkan kan pé bóyá ká kọ́kọ́ fi tó àwọn ọlọ́pàá létí ah. ká fi tó wọn létí for security reason. Ah, mo mo ń bọ̀ bàbá mi jẹ́ kí n gbé báàgì mi a lọ sọ́dọ̀ CP mo ń bọ̀ jẹ́ n gbé báàgì mi ká lọ sọ́dọ̀ CP ha ee eh, wàhálà wo wà ní báyìí. gbà mí sà wàhálà ti wà ó èwo ọkọ mi ọmọ yín ó ti bọ́ ha sà. ọkọ ẹ ọmọ mi ó bọ́ ha how. honourable badmus hmm. ọkọ mi hmm. o ti kó sọ àwọn kidnappers sà. what. bẹ́ẹ̀ ni sà sà wọ́n wá ní pé ká san ransom sà hundred million naira. hundred million. Eh, bẹ́ẹ̀ ni sà ọkọ mi ló sọ fún pa pa wá ní pé ká wá fi tó yín létí àṣàlẹ̀ yẹn ní mọ̀sán ká tún wá mú kíkan sá. n gbọ́ pa báwo lè ṣẹlẹ̀. ọ̀gá ló pè mí fún ara wọn wọ́n dẹ̀ ti send address tí máa gbé owó yẹn wá wọ́n tún sọ fún pé kí n má involve ọlọ́pàá rárá o. honorable gan ló sọ fún ẹ o ṣe òbí kì í ṣe àwọn kidnappers náà ń try láti pressurize. not at all ọ̀gá gangan fún ara wọn. honourable should know better you know we, these days ìhà the government kọ sí kinní ọ̀dà à ń gba gbogbo nǹkan bẹ́ẹ̀ can't pay ransom. okay um, Taju sir now mo wọ lọ sí ọ́fíìsì yìí mo statement wọn and then kò tẹ̀lé pa we provide cover for kẹ lọ síbẹ̀. Eh, ìwọ gbogbo ohun tó bá ní kò ṣe ní kò ṣe o. ok sir. You dùgbọ́ ìwọ ń fún ẹ cover ni o. ọ̀rẹ́ ta. Yeah, I can do that. After you. Nínú madam, ọmọ òye. Ọmọ òye nílé ẹ̀kẹ́ yìí lọ. A máa fún yín feedback later. Ẹ̀jẹ̀ dúró dé wọ́n bí sá. Ọkàn mi ò ní balẹ̀ tí n bá lọ lé sá. Omeke, Omeke, ah, Ore, ok Officers. Officer ni mo. Bọ́ọ̀ ìkọ́ bá mi. ẹjọ yọ mi ò mọ pa yọ. ẹ láti ṣe ìdè kéré. ẹ ẹ mi ò mọ pa yọ. ẹ wẹ́ẹ̀sì bàbá ìtẹ́. ẹ má wẹ́ẹ̀sì mi ẹjọ mi ò mọ pa ọkọ ìyá mi. ilé tẹ ẹjọ ẹ. ẹ ṣe o. tó bá jẹ pé àwa ò mọ ẹgbẹ́ fóònù tó kó dání wà lọ́wọ́ wa ni àbílẹ̀ pé wọ́ọ̀lù plan gbogbo tó wà ní. mi ò mọ pa yọ. mi ò mọ pa yọ. ten. mi ò láti pẹ́ anybody wá síbi àbí kò sọ fún ẹnì kọ́kọ́ pé ibi náà ti gba owó lọ́wọ́ ẹ̀ ti dẹ́rẹ̀ ló máa kú. Ah, ẹjọ ẹjọ. Àjàní sórí ẹ ti pọ̀ jẹ́ wẹ́ẹ̀sì pọ̀pá ìjà ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ee mi ò ní ọ̀pọ̀lọpọ̀ eh, yes sir all correct sir ẹ eh, màá get gbogbo details yẹn sí by tomorrow morning then i will work on it through the night thank you sir òbúrú sir. Aha, honorable síbì hmm. ẹkún àjò mi gbogbo ìgbà ẹ ṣe gan ni. ẹ ṣe àdúpẹ́ sá. ẹ̀mí kàgbá kó hmm. ọkọ ọba àdàbà oníṣayé lẹ́sẹ̀ o hmm. ẹ̀mí ráàrin tẹ̀sẹ̀ sí o. n tó kàn rú mi lójú ní ọ̀rọ̀ ni pé honorable ni aṣòfin ẹ mòfin ẹ lajú ó ṣe jẹ́ irú yín lẹ lọ gbowó fún kidnappers lẹ́yìn ọlọ́pàá ẹ dẹ̀ mọ gbogbo ibi tíjọba kọ sí irú àwọn nǹkan bẹ́ẹ̀ CP I was with these people for twenty four hours they are dear devil wọ́n mu ẹ̀jẹ̀ èèyàn lójú mi ni mo ti tọ̀ sí ṣòkòtò mo ti dóbìnrin. ìsí tèmi ń sọ ni pé you will have found a way láti jẹ́ kí n mọ̀ má lè jẹ́ káwọn boys wá parí gbogbo iṣẹ́ yẹn. ó rọrùn fún yín àti sọ all my phones have been seized mi ò ní fóònù lọ́wọ́ the moment I got in touch with my PA they seized my phone I was incommunicado I can't communicate ṣé ibi tí mo bá ọgbọ́n tí màá fi sá kúrò bẹ́ẹ̀ ni màá máa negotiate tọ́tẹ̀ ìgbà pàwọn máa gbowó èmi ni mo lówó tán gbà ẹjọ́ máa kó lọ ẹ̀mí mi á ṣe mí ìyàwó ló wà lórí ìjókòó yìí mo wà lálàáfíà mo dúpẹ́ fọlọ́wọ́n ọba. ẹ má sọ bẹ́ẹ̀ sir i'm sorry sir. Mm, no, yes sir ẹ jọ kókó nǹkan tá a ṣe wà bí ni ẹ in fact kókó nǹkan tí mo ṣe wà nínú ọ́fíìsì ni ẹ ẹ jẹ́ ká mọ ibi tó ti ṣẹlẹ̀ àdúgbò wo àti gbogbo gan òun nìkan ẹ ti ṣẹlẹ̀ a ní láti débẹ̀ láìpẹ́ yìí sísìn. ẹ̀yin lè ṣe nǹkan tá bá fẹ́ ṣe agbófinró ni bọ̀ jẹ́ kí n máa lọ́lé mi láyàtà láàfíà èmi mo lówó ẹ jẹ́ kó máa gbówó lọ àbí no ẹ ní láti jẹ́ ká mọ ibi tó ti ṣẹlẹ̀ a ò lè lọ síbi tá ò mọ̀ honourable sorry sir a ò lè lọ síbi tá ò mọ̀ ẹ jẹ́ ká mọ ibi tó ti ṣẹlẹ̀ gangan a lè mọ nǹkan tá a fẹ́ ṣe please time ti lọ sá. ẹ wo ẹ fi bẹ̀lẹ̀. ẹ honourable kò work bẹ́ẹ̀ yẹn you see wọ́n pa ìkọ́nà officers mi wọ́n dẹ̀ pa pet yín náà aláti mú wọn aláti <laughs> mú wọn so you have to tell us níbi tí kíni ẹ ṣẹlẹ̀. ẹ ṣáà jẹun àbí mo ṣe wà yìí ò níbi kankan sọ i don't have anything to say. if ẹ sọ fún wọn ṣe bí àwọn ni wọ́n ń dáàbò bò wá wọ́n ti ní kẹ́ ẹ sọ fún wọn. kí ló ṣe àwọn ọmọbìnrin tó ń tẹ́wọ́ pẹ́pẹ́pẹ́. I am your husband. Èmi sọ pé kì í ṣọkọ mi. Ṣé o fẹ́ ṣopó? Ọlọ́run ò ní jẹ́ lóyún. Ah, ẹni sòrò ẹni sòrò sà. Ọ̀gá, I am sorry. Pẹ̀lú nǹkan tí mo rí wọ́n ti kó wọn láyà jẹ gan. Wọ́n ti jẹ́ kẹ́ mọ̀ wípé ẹ ò gbọ́dọ̀ sọ. Ẹ gbọ́dọ̀ wí pé wọ́n máa pa yín, wọ́n máa mọ tẹ wà. Ẹ má dá wọn lóhùn. Ìjọba amúnimóògùn ni wọ́n pè é. Iṣẹ́ táwa ń ṣe nìyẹn. Wọ́n lè kó ẹ̀yin láyà jẹ, wọn ò lè ká wa láyà jẹ. Ṣó ti sìn, wọn ò ní gbórúkọ tiwa kí wọ́n dúró ẹ̀yin kan sọ ibi tó wà ibi tí wọ́n wà àdúgbò tán wà ẹ sọ fún mi tẹ́ ẹ bá sọ ní ìsìn wọ́n padà bọ̀ abáyín lọ́la. Ah, ọlọ́run níbẹ̀. ẹ má ah, jẹ́ wọn padà wá adíkẹ́ sọ fún ẹ máa sọ èdè ń ṣe bí ojo. má tẹ wọ́n bíbá yìí o ọkọ ń tẹwọ́ pẹpẹpẹ ni èmi mọ̀ wá mẹ́mi mọ̀ kó tọ́jú mi rí. Ah, wọ́n ní kò sọ̀rọ̀ sí ẹ ò ní jẹ́ sọ̀rọ̀ tá a bá wá délé tó ń sìn sódì ìgbà tó bá wá ká ẹ bọ́lé bọ́ ṣe sọ yẹn. mi ò ní sọ nǹkan kan as spoken. ok ok kò sí kò sí wàhálà ẹ wà bá mi charge honorable fún as an accomplice. honorable. Um, ah, ọmọlúwàbí níṣòro má jẹ dìde má jẹ dìde. ẹ sọ ẹ má dìde ẹ sọ èyí tẹ bá ti sọ wọn ní ní kẹ dìde ṣe bẹ máa fún wa léèyàn tó máa dáàbò bò. ṣe problem. tó ń rọjú tó ń rọjú tó ní ibò gbọ́dọ̀ sọ o gbọ́dọ̀ sọ o. èyí tẹ bá ti sọ wọn ní ní kẹ dìde. Ah, ṣé wàhálà ò ṣẹlẹ̀ báyìí sọ̀rọ̀ bí ọkùnrin. Ah. ṣé o sọ. ẹ sọ àwọn tó máa dáàbò bò wọn lára time ti lọ sá o. má bínú ọ̀gá ẹ kọ fún wọn níṣẹ́jú kan. tá bá ń lọ lọ́nà mọ́kànlá mm-hmm. òpópónà márosẹ̀ ayé àti ọlọ́run street tẹ́ bá ti wáyé àti ọlọ́run street you travel further ẹ máa lọ tẹ́ bá ti wá dé junction agunpopo mm-hmm. ẹ rí electrical pole kan kò sí wáyà lórí ẹ̀. okay. the other side other side of that pole there is this railway line mhm. tán tí parí then lẹ́gbẹ̀ẹ́ igbó rẹ́súrẹ́sú kan wà níbẹ̀. sorry. omi. igbó wà lẹ́yìn railway ọ̀gá kò sún mi bì kò sún mi bì kò sún mi bì no no ẹ tẹ̀kẹ̀ ẹ tẹ̀kẹ̀ easy no. Ah, Ọ̀ní. ẹni sọ̀rọ̀ honourable. Ọ̀ní. kí ló ṣe. Ọ̀ní. kí ló ṣe. Ọ̀ní. ìwọ kò kọ Ọ̀ní. ọ̀gá it's gone. yẹ kò kọ ẹ mi ò pariwo sa come. kò kọ kò kọ yẹ mo dárò ta ló kú ẹ̀yin lẹni kọ́kọ́ mi sọ̀rọ̀ ẹ̀yin lẹni kọ́kọ́ mi sọ̀rọ̀ ẹ̀yin lẹni kọ́kọ́ mi sọ̀rọ̀ ẹ̀yin lẹni kọ́kọ́ mi sọ̀rọ̀ ẹ̀yin lẹni kọ́kọ́ mi sọ̀rọ̀. ṣe. amúwẹ́kùn káfíra jára wa kò lè ṣe é ṣe òwe. gẹ́gẹ́ bó ṣe ń júwèé kó tó di kó jábọ́ ẹ̀ ó dàbẹ̀ ni pé junction ẹ̀ ló ojú irin tó sọ̀rọ̀ ń pa ẹ̀ ní ẹ̀ ó dà pé junction ló sọ gangan àbí abẹ́rẹ́ ojú guys ẹ wá sorry ma ah. ẹ ma bẹ̀rù mọ́ inú mi dùn pé ti rí pé agbófinró ni wá iṣẹ́ ìlú náà la lè ń bá káàkiri ẹ má bínú ṣebí junction agunpopo ni bẹ́ẹ̀ ni agunpopo. ibi kọ́. ibi kọ́. Mm. wọ́n la máa rókun náà àbí. sir. sà àbọ̀nà kan ní. bẹ́ẹ̀ sà ojú irin dẹ̀ ní wọ́n dẹ̀ sọ wípé junction tó opposite ojú irin ló ń jẹ́ Agúnpọ̀pọ̀ tèmi bẹ́ẹ̀ ni. ní gbogbo agbègbè yìí. bẹ́ẹ̀ ni mà. kò síbi tí mi fẹ́ mọ̀ ní gbogbo agbègbè yìí ibi ọlọ́gẹ̀dẹ̀ níbi tẹ́ ẹ wà yìí. ọlọ́gẹ̀dẹ̀ ní junction. ibi ni wọ́n máa ń kó ọ̀gẹ̀dẹ̀ sí láyé àtijọ́ tó bá ń bọ̀ látòkò tó bá ibi ni wọ́n ti ń ta ọ̀gẹ̀dẹ̀ orúkọ yẹn ló mọ lórí títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí tó bá jẹ́ ti ojú orin tẹ́ tó wá dárúkọ yìí o ó wá ń dàbí pé mo gbọ́ aago pọpọ yẹn rí ẹ máa wá lọ sí jàmọ́ post office ojú orin kan tó wà bí ojú orin yẹn wọ́n ti ṣe yẹn tipẹ́tipẹ́ láti ayé àtijọ́ àti ayé Lord Lugard kó tó di pọ́ bírú àwọn bàbá ńlá tiwa báyìí lójú orin yẹn ti wà tẹ́ ẹ bá wá dé post office yẹn ní ẹ̀yìn ẹ̀ ẹ béèrè junction Agopopo síbẹ̀ yẹn ni mo. ibi tá a wà yìí ọlọ́gẹ̀dẹ̀ ni o lè forí mi bẹ́ẹ̀ tiẹ̀. ọlọ́gẹ̀dẹ̀ ni wí. bẹ́ẹ̀ àdúgbò tí wà nìyí ilé ọkọ mi ló wà níbẹ̀ yẹn. ok ẹ ṣeun ẹ kú iṣẹ́ ọba o. ẹ fira ẹ yàgò ẹ kúrò lọ́nà àlà ní ìlú. ẹ fira ẹ yàgò ẹ kúrò lọ́nà àlà ó dàbọ̀ o. ìyẹ́lẹ̀ mọ̀ wò ẹ̀ rẹ yẹ rí tàbá máa mọ̀ ní ọ̀dà la máa mú ẹnu ẹnu àtẹ́lẹsẹ̀ fi pàkó lójú ọ̀nà ẹ̀sìn lọ́hùn arìnwó gbọ́dọ̀ wẹ̀yìn ẹ ò gbọ́dọ̀ padà sí bímọ ọ̀gá a ò rí wọn ẹ rí bẹ́ẹ̀ wrong address ló fún ọ. ẹ gẹ́tẹ̀. a gẹ́tẹ̀ sá. aago popo ló pè é. bẹ́ẹ̀ ni sá ìgbà tí a dé junction yẹn gangan bó ṣe describe yẹn a rí òpónà yẹn a rí rélùwẹ̀ yẹn opposite yẹn wọ́n sọ pé ibẹ̀ yẹn ò kì í ṣe aago popo sá. ó tún wá sọ fún wa pé wọ́n ní ọlọ́gẹ̀dẹ̀ náà ń pè bẹ́ẹ̀. Ah! ẹ wo something diabolic wà lẹ́yìn kínní o. exactly ngogo lẹsọ yẹn sá. àwọn owó burúkú àánú kínní. ngogo nìyẹn sá. kí ni next step sá. ah well iṣẹ́ yín ti wà defined fún yín ẹ padà lọ kúnjọ́ kọ́ àwọn boys ẹ padà lọ bẹ̀yẹn kẹ́ ẹ yà lú ẹ jẹ́ ká eliminate ibẹ̀ tí wọ́n ṣe bẹ̀yẹn all right. bàbá tó ń bọ̀ yìí ó fẹ́ jọ bàbá mi àgbọ̀dẹ̀mú. ọ̀ọ̀ ṣé mo sọ fún wa pé bàbá ẹ̀ ti kú ni. ẹ jẹ́ kí n confirm ẹ dáadáa. padà. òfònú ayérada afọ́fúngbẹ̀mú àwí ìgbọ́ akọ́gbà ọmọ rádaràda àkókò òbí ọmọ lásán ọmọ ẹni ìbájọ ni àbáyọ. bàbá gbọ́dẹ̀ mú kí ni mo ṣe fún yín ìwọ tún ń béèrè kí ni ìwọ ṣe ọ̀mọ̀ràn bíi ní aróòde ọ̀yọ́ àti gbé tètè lórí ó tún wá ń béèrè ṣókò là ń lo àbódò. ó mà ṣe o ṣe o. torí àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí òdenu rẹ̀ ó dòdì. ẹsùnmẹyìn ẹsùnmẹyìn ẹsùnmẹyìn ẹsùnmẹyìn ani ẹsùnmẹyìn aa Alani ee Alani ẹsùnmẹyìn ẹsùnmẹyìn ẹsùnmẹyìn ẹsùnmẹyìn ẹsùnmẹyìn jẹjẹ ẹsùnmẹyìn lẹtiwa ẹsùnmẹyìn. ẹ wo bí ẹ wo bí ẹ wo bí ẹ farabalẹ̀ ẹ mọ tẹsẹ fún mi ẹ fa ẹnìkan kalẹ̀ tí n ó kó owó gbogbo yín fún. ẹ wo ní bíbá yìí bọ̀dá Àjàní sì làgbà nù wa òun ni ẹ kó fún. ẹ faramọ́ bọ̀dá Àjàní. bẹ́ẹ̀ni bọ̀dá Àjàní ni ẹ kó fún. kí n kó gbogbo owó yín fún. bẹ́ẹ̀ni bọ̀dá Àjàní kó owó jẹ o owó gbogbo òlú rèé ẹ ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ òun rèé. èlò la wá fún wọn owó tá fún wọn yìí sọ ah, ah, ah. ọ̀rẹ́ mi ẹ fọkàn balẹ̀ ẹrù ń bẹ́ńlẹ̀ bíi kẹ̀kẹ́ sókò rẹ̀ rèé ìkọ́nù ọkọ mi ni. ìkọ́nù rẹ̀. ẹ mi ẹja wọlé. kílípọ̀ tọ́jú ló lò last time tí mo rí. ìyá wa ẹ dákun ẹ mọ́ bínú o ikú gbàgbé yín àrùn gbàgbé yín o ẹ dákun àmọ́ obì tẹ̀yìn ó gbò sáṣáṣá ẹ gbà. n ò retí owó látọ̀dọ̀ rẹ mo lọ́rọ̀ bọ̀ sọ ni yí àríra. ẹ fẹ́ bá mi sọ. ọ̀yà oh. ọ̀yà ràn mí lọ́wọ́ débi tí ò ti sókùúta. Yeah. ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀yin ẹ máa wọlé lọ mò ń bọ̀ ìyá ara ní jọba ìkó rẹ̀ jábọ̀ òdò ọlọ́mù jọba ìkó jábọ̀ òdò ọ̀dọ̀ yé. ẹ máa wo gbogbo lẹ́yìn o ẹ jẹ́ kí n tún wo gbogbo. ọ̀sẹ̀ yìí náà ni ó jàre. ìṣe ní tinú pọ́n bọ́gẹ̀dẹ̀ bá pọ́n adùn lẹ́yìn adífá fún ọ̀yẹ̀kú tí í ṣe lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn ogbè ogbè jẹ́ ìwọ̀tán ọ̀yẹ̀kú ọ̀rọ̀ ayé gbé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọ̀run wọ̀ Alani kí ló ṣe ọ́ tó ya fi bí ṣólóore wọn àgbà tó o ti fi ṣẹ́yìn ẹni tó tẹ̀ ọ́ lódò tọkọ ẹ̀ nífa ọ ya fi bí ṣólóore nù bẹ́ẹ̀ ni. màmá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ fọ́ ọ̀rọ̀ ìmọ́lẹ̀ yékéyéké torí kó sọkún kù sí mi. Alani mama agbára tólúgbóńgàgà gbé fún ọ ṣé bó ṣe ní kó máa lò ó nù ṣé bẹ́ẹ̀ ló ṣe ń lò ó. wọ́n mọ̀ pé ìtàjẹ̀ sílẹ̀ ìpànìyàn ìwọ lọ́jẹ́ fún olúgbóńgàgà. Ah. mama. ń dáhùn lóòótọ́ nìkan tẹ́ sọ yìí àmọ́ gbogbo ìtàjẹ̀sílẹ̀ ìpànìyàn ọwọ́ ara mi kọ́ ló ti wà àwọn ọmọlẹ́yìn mi ni. Àlàní padà padà mo ta bá fọ fún fèrè òun ní fèrè fọn jáde ta ló kọ́ wọn lódù ta ń tẹ̀ wọ́n fa tó gbágbára lé wọn lọ́wọ́ tí wọ́n wá ń gbẹ̀mí ìyẹn rà pẹ́tẹ́ tẹ́mi ń bọ́ ìtàjẹ̀sílẹ̀ lọ ṣé wàá fẹ́ gbọ́ àtiwọ́ àtàwọn yòókù rẹ bèbè kú lẹ wà báyìí ah. tí ń mì báyìí tí bèbè kú ń mì báyìí. ẹ ẹ ẹ màmá màmá ẹ dákun ẹ gbà mí mo ti jẹ́wọ́ ọ̀bùn ẹ dákun ẹ dá sọ̀rọ̀ mi ọ̀nà kan náà tẹ bá lè bá mi gbà tí gbogbo àṣìṣe yìí lè fi parẹ́ ẹ làwọn mi. ohun tó lè ṣe tó lè tán ṣòro ẹ̀ ni pé lákọ̀ọ́kọ́ ọ tójú orí bàbá rẹ ọ tọrọ àforíjì tó pè dáríjì Alani Alani Alani ẹ̀mí ló mú pé ọ ẹ̀mẹ́ta <laughs> láti sísìn lọ ìtàjẹ̀sílẹ̀ ẹyọ kan bọ́lẹ̀ látọwọ́ rẹ àtàwọn ẹlẹgbẹ́ rẹ <laughs> abẹ́bí abẹ́bí abẹ́bí dúró náà dúró náà dúró náà problem ti máa ń ní pẹ̀lú ẹ̀ rẹ̀ wọ́n máa fẹ́ jẹ́ kí èèyàn gbọ́ tiẹ̀ bọ̀ tí wọ́n ní fẹ́ gbọ́ tèèyàn ó dáa adìyẹ mò ń gbọ́ mò ń gbọ́ hmm. Hmm. ìwọ náà wàá gbọ́ mi báyìí gbowó abẹ́bí ó lè ń gbowó oṣù o thief no be salary na because à ń ṣe salary worker ibi tó lè bá ti ṣe ló máa ti jẹ o ti understand máa mọ̀ yẹn always nǹkan tẹ́mi sọ fún ẹ pé as e dey hot iṣẹ́ tó wà nílẹ̀ yìí as e dey hot ni dollars dollars ló wà involved mo ti bá Jani sọ pé pàdé mi làjà ni Àjàní dẹ̀ ti ní hundred òun wà game mo á bẹ sọ́ọ̀sì àbẹ̀bí kí wọ́n báǹkì ń sọ kásáré wọlé ka jáde ka dẹ̀ gbowó kúrò lẹ́sẹ̀kẹsẹ̀ àti under thirty minutes one hour à ń lọ à ń sáré dé à ń ṣe gbogbo ẹ̀ Àlàní wo Àlàní ṣé tàbára Àlàní àwa ni lọ jalè ni kí ló ń sọ yìí náà ká tó pàdé àlàní la ti ń jalè tálàní bá kú ọlọ́run níjà rírú ẹ̀ tálàní bá kú gan a máa kọ́ntínú olè oníkálukú lórúkọ tiẹ̀ náà àlàní ajórúkọ tiẹ̀ àwọn náà dẹ̀ jẹ́ tiwa. abẹ́bí abẹ́bí information yìí tight gan owó yẹn ó wà ńlẹ̀ báyìí báyìí báyìí báyìí báyìí àrẹ ń sọ báyìí báyìí báyìí tó bá ní kábàlọ́ next family jama máa lọ asáré gbà á jáde wo rántí abẹ́bí àwa nìkan kọ́ ló lè o bá a ṣe ń ro eléyìí sí àwọn olè kan oríṣiríṣi olè kan lè wá bí kankan náà máa plan fowó yẹn ẹni tó bá kọ́ débẹ̀ ló máa collect ló máa gbà o. dollars nǹkan tí mò ń sọ ni ẹ̀ wọlé ká jáde ká sáré gbà lẹ́sẹ̀kẹsẹ̀ àdé lọ gba yàrá sòtẹ́ gbogbo àtúrà sí o ìwo lábá máa rìn kiri àdé ṣayé àṣà ẹ múra lẹ́sẹ̀kẹsẹ̀ nínú àmà kúrò bíi ìsìn máa lọ múra wàá ṣeré ẹ lẹ̀ roboto ó pọ̀ ó pọ̀ wàá gbayò wàá gbayò wàá gbayò nǹkan tí mò sọ ni ẹ wá olórí burúkú yẹn wá gbowó ẹ. bọ́ọ̀lù ọlọ́pàá ṣe mọ̀ nípa àti wọn jẹ́ ká gbé. Ah, definitely nǹkan ti dalẹ̀ nǹkan ti dalẹ̀ ta ló wá dalẹ̀ báyìí roboto nkem ajani ah, ah, alani. sí yín látàárọ̀ kò sẹ́ni kankan tó gbàgbọ́ message tí mo fẹ́ pass sí òun lélẹ̀ mi ò fẹ́ kẹ́nìbọ̀dì jáde lọ síbi kankan débi tẹ́ máa ní ọkàn láti fẹ́ lọ sí ẹni operation kankan torí kò léwu tí mo bá dé. medicine after death lílé ìyàwó àánú operation oníkábàlọ̀ fún operation báwo. Ah, ah. Ah, ọlọ́pàá kí ló dé ẹ ti wá disturb robbery ẹ jẹ́ ká rówó gbé àtúnṣá fún yín sásásásá àkúrò láti inú city àwa sí new side ẹ tún lé mi pa ṣe pé gbogbo pààyàn ni àbọ̀ àbọ̀wọ́ yìí mo fẹ́ lọ gbé ẹ fẹ́ balẹ̀ náà. keep quiet alao ìwọ tó mọ̀ pé wanted ni ẹ o tún lead wọn wá rob drop your gun. wọ́n ọjọ́ gbogbo ni tó lè ọjọ́ kan ni tó ní un drop your gun. I said you drop your gun. Let me drop best friend me. Hey possible five and six níwájú wa ni èmi fi best friend mi best friend mi ò dẹ̀ lè fèmí lẹ̀ ọlọ́pàá ẹ máa lọ mo ní problem pẹ̀lú yín ẹ máa lọ. àtẹ̀sí tó gbọ̀ngàn. ẹ̀yin lẹ tọ́jà o. kò wẹ̀ mí náà o. recruit lásán lásán. Nobody, sir. Or anybody, no, sir. Anybody, ah, sir. Yes, sir. Sir. Sọlá. Sir. Ẹni méjèèjì ẹ lọ sínú búùdì. Àwọn tó kú síbẹ̀ ẹ lọ pa. Ẹ dé wí, sir. ìjọ̀gbọ̀n tí ń dé ní lálejò ní. ìjọ̀gbọ̀n ìjọ̀gbọ̀n ìlú. àgbo tó tá a di mẹ́yìn agbára ló lọ mú wa. aláwo tí ò ní màláìka wàá ṣeré mọyàn good afternoon. inú mi dùn pé wọn náà mọ ìyàtọ̀ láàrin olórí burúkú àti olórí rẹ̀ aláwo tó ní màláìka ló lórí rẹ̀ táwa mọ̀ mí mọ́ tiẹ̀. o mọ aláwo tèmi tí ò ní màláìka worldwide. ẹ tó bá mọ mi mi náà mú ẹ mo lè fẹ́ mú ẹ. ẹ ò lè mọ kú tó máa pa yín náà ikú tó máa pa ní àkẹ́rì àǹfààní lórí láti rí mi gbẹ̀yìn báyìí torí máa pa ẹ. àwọn tó kú ẹ ti lọ àlàó wèrè ìwọ náà lọ. ìwọ ni ìwọ ló disturb robbery wa tó jẹ́ ká rówó gbé. ó tún gods gods little gods láti sọ fún èmi ipò ti pa gang members mi. baby police you are guilty. wò mí dáadáa o èmi ò lè kú o mo ti bá wọn jẹyẹ mo bá wọn jẹ crocodile kò sí nǹkan tí mo jẹ ní ayé yìí má wẹ́ẹ̀sì búlẹ̀tì ẹ èmi ò lè kú. <laughs> gbogbo àwọn tó dárúkọ yẹn tí wọ́n gbé fún ẹ tó ń jẹ́ tó ń gbé fún ẹ tó tọ́lá tí gbogbo wọn bá tò sẹ́yìn máa pa yín lé ní. bẹ́ẹ̀ ni ah. ẹ̀rín ọmọ mi gbọ́ lórúkọ tá à ń pè mọ́ ayé bù gìrì mọ́ bọ́ lórúkọ tá à pè ẹ̀ tù ọkọ̀ ńlá tẹnu bọ́jọ òun lórúkọ tá à ń pè ọ̀tá. ìyàbọ̀. àrè àrè àrè àrè orí ẹ burú ẹ. Eh. àrè wọ́n wí àpẹ́sọ ni wọ́n wí àpẹ́sọ ní bára gbọ́n mi rè lá ìlàkọ́ àpẹ́sọ kan ó wú àgbẹ̀jẹ̀ àpẹ́sọ ló sọ alá ó da mi nù àpẹẹrẹ burúkú ò lélẹ́yìí ẹ làwọn mi kedere. àkẹ́kẹ́ kan ò lè dágigé òòlà kan ò lè dágìlà àkẹ́kẹ́ kan ò lè dágigé òòlà kò lè dágìlà àkẹ́kẹ́ kò lè dágídé òòlà kò lè dágìlà. Fúnṣẹ́ o Fúnṣẹ́ o Fúnṣẹ́ o olódì fàfún àjípákẹ́ àrìnpákẹ́ àbìrìpákẹ́ pàkẹ́ lẹ́sẹ̀ lódì fàfún ewúrẹ́ tí ò lè wẹṣẹ́ lódì fàfún àgùntàn tí ò lè wọṣọ wò ó Fúnṣẹ́ o ó máa lọ re ó máa bọ̀ re nǹkan ò ní kẹjọ lẹ́sẹ̀ bí mo ṣe wí lónìí àṣà ti gùn ún. aragada èṣù èṣù náà ní aragada aragada èṣù èṣù náà ní aragada ó dífá fún ìrókò tí fojoojúmọ́ ayé le ipò òníjí gágá ó jí gàgà ó jí gàgà mọ́mọ́ lọ́nà mọ́nà fún sọ́ọ̀ ọ̀dọ̀ ọmọ ayé lónìí o iṣẹ́ rẹ tó o bá dojúkọ àṣegbé ọwọ́ ayé kò tún bọ̀ mọ́ o fún sọ́ọ̀ ọwọ́ ayé ò ní bọ̀ ọwọ́ ọ̀tọ̀ ò ní bọ̀ gbọ́ngbọ́n tó bá ṣe àṣegbé ò ní ṣiṣẹ́ o ó ti di ọmọ ayé lónìí a sì ti gbọ́ a gbà ọ́ lọ́wọ́ a gbà ọ́ lẹ́sẹ̀ ọmọ ọmọ ṣe ni ó ti ọ̀dọ̀ àwọn ọ̀tá rẹ̀ ó tẹ̀ wọ́n lẹ̀ báyìí bẹ́ẹ̀ ni ó rí. <laughs> ó ṣe bẹ́ẹ̀ Fúnṣọ́ àjàgbá yìí ń tàrà wọ́n ní nítorí tiẹ̀ wọ́n lọ dífá ńlẹ̀ alára nítorí tiẹ̀ wọ́n lọ nítorí tẹ̀wọ́n lọ dín fún ọwọ́ ọ̀nà ọ̀gbọ́n àdá ọ̀run mi là gbọ́ ó sùn ọ̀kalẹ̀ pẹ̀lú àpàbíyàn rẹ̀ ó ní alára ẹni tí ẹni fún ọgbà wọn gbọdọ̀ pa ó lè tẹ ní kọ́ńdì èwo gbọdọ̀ dé ìwọ ti jẹ gungun ńlá lónìí tó ṣẹlẹ̀ gbàkàkàkà ọmọ ṣàṣeyè ni ọ̀tún ṣàṣetìmọ́ wọn ni kó má fi bí ọ́ tọ́pẹ́ nìkan ò ní fọ̀rọ̀ ogun bí atare wọ́n ní kí wọ́n má fi bí ọ́ ẹnìkan ò ní fọ̀rọ̀ gbọ̀gbọ̀bì wọ́n ní kí wọ́n má fi bí ọ́ lónìí o wọ́n lẹ́nìkan kì í fọ̀rọ̀ bí òkú wọ́n lẹ́yìn tó bá bí ọ̀rà ná lọ́wọ́ òkú ẹ bá bí ọ̀rà ná lọ́wọ́ òkú ẹbọ̀rọ̀ ní bọ́ wọn láṣọ gbogbo tó bá ti ń ṣe bá ọmọ ṣàṣeyẹ ọmọ ṣàṣegbé ni ọjà ṣẹgbẹ́ lónìí o pèrègede lóye ó múra. lọ gọ́nígọ́ní kẹjọ ló ṣe má lè lọ òòrùn òní kàtàrí pàtó. ìyún ni pé ọmọ àjẹ ayé ni ìwọ ọmọkùnrin agbófinró yìí ẹni ẹjọ wa yí ọ pé tó o bá ń gbà yí nìkan ọ lè máa yí ní padà ìgbọ́ ribiribi làbọ̀gùn ìgbọ́ ribiribi làbájá adífá fún Ọ̀rúnmìlà níjọ́ tí kú pa lọ́jà lọ́jà níjọ́ tí kú pa ládéládé Ọ̀rúnmìlà lóun máa ń ṣe ẹ̀kọ́ gbáragadà wọ́n fi sí àkàpọ̀ tòun mọ́lé mo wá fi àṣẹ mo fi sí àyè èèyàn mi mọ́lẹ́ lónìí ikú ò gbọ́dọ̀ mú yín lọ sọ́run ẹ gbọ́dọ̀ tún akaṣọ kẹ́yìn ẹ padà ó yẹ kóra mi tẹ wáyé ẹ wá bá mi níbùgbé olúgbóngágà. Look up. Alpha! Ugo disappear, Nisa. What? What disappear, Nisa? What did he All disappear. disappear. Okay. Egbele. Sir, the same thing kan to share nìyẹn sir. Exactly bó to share. nìyẹn sir. Kan tó ṣẹlẹ̀ náà sir. gbóná ibi tó wù kí wọ́n sá lọ àwọn ò lè gé èèyàn kan ẹ má wọrí let's go. olùgbòǹgàgà àwo tí. tẹ́sí tẹ́sí là ń wí ẹ̀rù tí mo láń gàràn ẹ̀bá ti wí tí mo láń gàràn ẹjọ́ wọn ìbá jàre láti bá bẹ́ẹ̀ lọ́jọ́ ẹranko tí lọ́ọ̀rì kankọ́lá ìkẹ́kẹ́ ìkẹ́kẹ́ èsì ní kankọ́lá ilé lélẹ́lẹ́ èsì ní kankọ́lá ìgbàgbọ́ ìgbàgbọ́ olùgbòǹgàgà o olùgbòǹgàgà o ṣé bí wọ́n ní ìyà kí n jọrú wọ́n lu ọmọ gbọ́rẹ̀ ìyá gbọ́dọ̀ jọmọ lẹ́lẹ̀ olùgbòǹgàgà ìwọ ló jẹ́ kí n mọ̀ pé nígbàkigbà tí n bá fẹ́ràn lọ́wọ́ rẹ̀ kí wọ́n ní ìpè ọ́ kò ti dé o àwọn èèyàn mi rẹ̀ o àwọn èèyàn mi rẹ̀ o dákun jẹ́bi ní ọ̀tẹ̀ mi torí pé o ti ṣe fẹ́ lára o ti ṣe o ṣe fẹ́ jẹ̀rọ̀ ọyẹ kọrọkọ o sẹfẹ mi alani mo de èèyàn mo kú òde kú ẹbọra mo wá gbé ọ lónìí wá bá mi sẹfẹ àwọn èèyàn mi náà wọn ti fẹ́ wà ní kú ẹbọra báyìí báyìí dáhùn padà dáhùn padà má jẹ kẹmi ọ jábọ́ lẹ́nu wọn ó jẹ dáhùn padà dáhùn padà. alani òfun mi ni wọ́n jẹ́ òfun mi ni wọ́n jẹ́ òun burúkú ti ṣubú lòun burúkú. kí ló dé ó ń burúkú tí ṣubú ròjà mọ́lẹ̀ ẹ̀gbọ́n àbá ti ṣubú rẹ̀ ẹ̀gbọ́n wọn ti ṣubú rẹ̀ kó ṣeré pàmí pọ́ ti ṣubú ra wọn pé bọ̀nà tí yàrá lójà mọ́lẹ̀ ara ni òfún mi níwọ̀ jẹ́ ó lè rí mọ́ o ọdún ọjọ́ mi ọjọ́ rẹ̀. Ah! alágbára ló ń dèrò bàbá ọ̀lẹ́. Alan ẹ gbàgbọ́ ọmọ tó mọ tara yìí wo ó lè rí mọ́ ó lè rí mọ́ débi kó má rí gbogbo ẹ̀mí débi kó má rí gbogbo ẹ̀mí àmọ́ má gbàgbé pé ó fi iṣẹ́ nìyẹn abàrà méjì yọ àmọ́ bí mo ṣe dá ọ ó padà síbò ó kújú aládé ó. Ah! ó yá padà sínú òkùtù rẹ padà sínú òkùtù rẹ padà sínú òkùtù rẹ. ṣàlò ìjánu torí àìfúnra àjàlájà fìjì onílé òfúnra ò lè wá kó lọ ẹfúnra ẹfúnra gómi má bàa tẹ̀yìn wọ̀gbìn torí alágbára máa mi rò bàbá ọ̀lẹ. àyíṣẹ́ wọn ò ṣe máa jẹ kò ṣe máa jẹ ní ìtọ́jọ́sí. tí ó pọ̀ lè dún pé gbà kó lọ ṣe kínní kó wá sí kó fẹ́ sá ìbò mo fẹ́ sá sí. wọ́n àwọn mo ṣe láì fún mi ayé náà mo pé mi fẹ́ ṣe kínní cocaine láyéláyé ìrètí olúwa ò lè gbé cocaine mo lè kú sí díẹ̀ ọmọ mi ò lè gbé cocaine. mọ́mí ẹ má kú sí díẹ̀ o tẹ́ bá kú sí díẹ̀ kú gbé o. bá ọmọ ẹ sọ̀rọ̀ níbi tí abiyamọ ti ń bá ọmọ sọ̀rọ̀ tó gbọ́ bá sọ̀rọ̀ bí mo ṣe láìka tó bẹ́ẹ̀ náà ló máa kéèjì ẹlẹ́dàá. tí wọ́n bá sọ ọbẹ̀ sókè nígbà olóṣì ara ẹ̀ lálọ́dọ̀ oníyàrá kan tó ń gbé fún tẹ́nàǹtì mẹ́fà. abátọ́sí ó máa òun náà nọkàn. ẹ dẹ̀ mọ̀ pé the only deal tó lè rescue wa náà ni pé deal àwọn people yẹn wọn dẹ̀ ní anybody ní wadé yàtọ̀ sí tóbi. ìgbàgbé èjò tàbá ní kájọ èjì kò ní ìwọ ló kéré jù. four years to the university ìjó ló fẹ́ fi jó. kí táìmù tó yẹ kí o débi iṣẹ́ ló lé ó sọ wípé òwe ògì di ọmọ. baraka ilé ìbẹ̀rẹ̀ ò jẹ́rú iṣẹ́ báyìí ẹrù lè tó gbó kẹsẹ̀ yẹ. aláyé ẹ má máa sọ̀rọ̀ báyìí iṣẹ́ ilé ta wà lẹ́yìn náà máa ń jẹ. ọmọ kan kò dàgbà lọ́dọ̀ mi máa pa ilé tí má lọ gbé. ó yà wèrè ẹ ṣe é máa bá ara yìí sọ kẹ́kẹ́ ní mi ò sọ̀rọ̀ kẹ́kẹ́ ní mi ò sọ̀rọ̀ àwọn fẹ́ tún fọ yín ni mo kọ́kọ́ mi sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ń bá mi dá sí i ò jẹ́ ìgbà kọ́kọ́ wa bàbá kọ́kọ́ wa ẹ̀ tú ẹ̀rẹ́ ni àbọ̀ lórí burúkú ni ẹgbẹ́ ògùn gba ẹgbẹ́ òdùnkọ́ kọ̀ nìyẹn tọ́lọ́mọ ti ń sọkún ọmọ ẹyẹ ti ń fìyẹ́ lù yẹ pẹ́pẹ́pẹ́. bá ń já ọmọ rẹ ń dẹ́rẹ́ pàkọ́ lọ́jọ́kọ́jọ́ tí n bá tún kẹ́fì rẹ̀ lónìí ọkọ mi yóò rí tí wọ́n fojú òun rí. tó o bá kọjá yìí rẹ lóró gbé ọ. wọn wá jẹ ọmọ mi pé ó fẹ́ fẹ́ra bí àgbẹ̀. dẹ́kun ta wọ́n pè tí ò jẹ́ o. ẹ lọ bá wọn tí wọ́n ní àjẹ́ ni mí tí ń kọ́ ló mọ̀ ah. lọ bá wọn. àti dúró báyìí ní ti gbẹ́gi àti tì ní tilẹ̀kùn àṣẹ àyíkẹ́ fẹ́dúró iná ńlá ni mí mo gorí lé pé mo fẹ́ dúdú akátàkìtì òjò ọ̀sọ̀rọ̀ ni mí ti láti yẹ lùgbẹ́ olùdákì àjàdá kédákédákédá ọ̀dádádá pọnrẹ́gẹ́dẹ́ tí ń dẹ́mọ̀ lẹ́kùn àríṣẹ́ kan dún. wọ́n pè yá mi lẹ́lẹ́yẹ wọ́n pè yá mi lájẹ́. kò jẹ́ kí gbogbo ayé mọ̀ pàjẹ́ ni ọ́ kò sì jẹ́wọ́ àjẹ́ wá wò kí kò wọlé kò ra ayé mọ́ lónìí. ire o bàbá yà máa yí lálẹ́ òpè jẹ́jẹ́ ìmọ̀jókòó sọmọ tó ń fún ó lè rọmọ dúró fún ọ bẹ́ẹ̀. kọ́lọ́kọ́lọ́ ti lọ ẹ̀dà ìjà ń bọ̀ ìjà sì ti dé wọ́n rí wípé èmi kìíní wọ́n gbẹ̀yẹ̀. ọ̀gá jókòó sígbà wọ́n ń làágùn lórí ẹ̀dẹ̀ dúró ṣé ẹ̀ lè gbáyé lọ́wọ́ wọn ni àbí wọ́n ṣùwọ́ lẹ́ ń ṣe yìí. kí wọ́n má dé bẹ́ẹ̀ ẹ má lè kẹ́ni kankan kan. ẹ jẹ́ ìṣẹ̀bá ń gbélé yìí nìkan ilé yìí nìkan mo ní ẹ má ràn mí eh, lọ́wọ́. Eh. ẹ ti wà sọ́ọ̀bù ẹ bá gbé fún yàn kankan kí lè ṣe báyìí. ọ̀gá ọ̀gá ẹ̀dùn. ẹ̀ẹ́dì ọmọ kékeré kó fẹ́ máa bá àgbàlagbà túyè ṣe àbẹ́yìn náà ń bẹ́nu àwọn àkókò gàgàrà tẹ́ẹ̀fẹ́ kékeré ọkọ ni. i'm the one. tó o bá wa jẹ́ tọ́tọ̀ ṣàdúrà nǹkan nínú ilé rẹ ò gbọ́dọ̀ lánàá bẹ́yàn kankan sọ. ẹ̀jẹ̀ kí ló fẹ́ fa nọ́ọ̀sẹ̀sì kí ló fẹ́ fọ́ ìlú fúlàní dà sí. sàmì ni mo ń bọ̀rọ̀ kí n máa ń tọ́ ah, ẹ wọ ẹ sílẹ̀ tún yẹn. Ah, ìwọ wọ ibẹ̀rẹ̀ sì le àṣẹ òní pẹ́ gbà tábàjọ wà gé mi gan ní pẹ́ẹ́dà. ẹ mọ̀ kó búkúlẹ̀ yẹn ọkùnrin tẹ wàá ta ní sí. bá jẹ́ tọ̀rọ̀ owó owó wà lẹ̀ èmi ọmọ yàdé yànlè ọmọ yankó alẹ́. Ah, orí mi ti ń tẹ́ ti bọ̀. ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ti sọ yìí. lákùúgbọ́ ló ṣe rí. ẹ ṣeun kò ní bàjẹ́ fún mi. lọ́bàjẹ́ fún mi. kí kẹ́nìkan kan sá máa ràn kọ́ máa bá gba iṣẹ́ ògún. Hm? torí mi mo fẹ́ kéré iṣẹ́ mi. níbi wọ́n ní apáyọ̀ lówó lọ́wọ́ ẹ jà kúrú apáyọ̀ lórí ìlú òní ti yín. ṣé mo ti wá sọ mo pé lówó lọ́wọ́ ni. wàhálà rẹ̀ ń pa ọ̀rọ̀ dàrú orí olówó olórí tèmi dàrú olówó bọ̀ nínú mo àwọn ọ̀lẹ́yin sọmọ. ẹ ní sórí rẹ. torí rí ìyà tó ra wọlé yìí ó bẹ mí gan bẹ evidence yìí dà. ẹni ọ̀rọ̀ ẹni ọ̀rọ̀ báyìí bóyá ti dà ṣá. orí rẹ̀ ló pé.